tó fifty pages yaani masha allah ó ṣe àlàyé yẹn tó jẹ́ pé jazawullah khair tó ó fọ gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ naam ìyẹn lórí yẹn but lórí jẹ́mọ̀ salawat ó wà nínú sahih muslim òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sayidina ibn abbas radiyallahu anhu ó ní òjíṣẹ́ náà sallallahu ń pa irun zuru àti asripo ní mọ́ṣáláṣí rẹ̀ ní Madina ó dẹ̀ pa mọ́gìrìbà àti ṣàìpọ̀ láì sójò láì dẹ̀ sí payà wọn àwọn sábẹ́ wọn á ya àwọn lẹ́nu pé ah kí ló wá lè fà á ó ní kọ̀fẹ́ fara ní àlùmọ̀ rẹ̀ haraj nǹkan kan tí àwọn afáà máa ń pàkíyèsí wa sí ni wípé kọ́ má jẹ́ àṣà ọwọ́ àti bíi tàwọn ṣíà dáìmàn zúrà àti asiri wọn máa papọ̀ ni dáìmàn magreba àti ṣáì wọn máa papọ̀ ni àwọn ṣíà tí wọ́n ní but sunna o ọ̀rọ̀ lórí jẹ́mọ̀ọ́ ìbá àmà sojo tí máa mú mú rí wípé àwọn jama máa kó sí haraj lórí iṣu mathalan ìlú dàrú àwọn èèyàn ń sá káàkiri zuru dẹ̀ ti tó bá wa ń bí ń sá bá wa kiri ṣé àní àlè sọ pé asiri o wọ́n wà kí wọ́n wà rí kí ìmáàmù wa wò pé hmm, bọ́rọ̀ ṣe rí ẹ jẹ́ ká pa zúrò àti asiri pọ̀ bá lọ tọ́ba nkura tá a láfa tọ́ba jẹ́ pé ẹ kọ̀ wá sí wàhálà tí gbogbo ẹ bá lọ lẹ̀ tí gbogbo ẹ lọ ọlẹ̀ tí ọ̀wá sí wàhálà fẹ̀nú ìmà ṣùgbọ́n tó bá yẹ pé wàhálà àwọn ayẹ pé àwa ah, lè wá sí mọ́ṣáláṣí àti fúrí àwọn èèyàn torí pé tásìkò wọn bá tó ọ̀ràn yẹn ni kí wọ́n wá kí wọ́n wá sí mọ́ṣáláṣí wá kírun bọ́tù àti fúrí wọn ìmáàmù lè chúùsì gbogbo àwọn àwọn wọ̀nyẹn lóòótọ́ a rí nínú àwọn afáà tí wọ́n gbá jẹ́mú pàápàá wọ́n gbá pàápàá bọ́ tí wọ́n nu násù látẹ̀lé ọ̀rọ̀ afáà wẹ̀ sí ọ̀rọ̀ àfọwọ́tì lẹ́sẹ̀ ńlẹ̀ àyàfi tí násù tó sọ̀hí ìbàdí mọ́lẹ̀ so ètò fẹsẹ̀ múlẹ̀ nínú súnà òní pé jẹ́mu wà salawat bó ṣe wá nínú yọmọlẹ arafa tí bí àwọn èèyàn ṣe pọ̀ yẹn tá a bá ní kí a a kí sásìkò stress yẹn máa pọ̀. nínú hikma ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala zoro àti asiri àpapọ̀ ní níjọ́ àràfà magrib torí ọ̀pọ̀ òrìyàn ń tí magrib bá tó láṣẹ tó máa kú ní àràfà bọ́dà ní kí magrib yẹn á lọ sopọ̀ mọ́ ìṣá ní tá a bá dẹ̀ ti ń kí so ọ̀rọ̀ jẹ́mú ò tiẹ̀ rújú pàpà òjò rọ̀ òjò ọ̀rọ̀ tójò bá wá rọ̀ tàbá ń wò ipò ṣú pé bó ṣe sú kẹ̀kẹ̀kẹ̀ tó bá lè jálulẹ̀ nísìn o lè ní láti fi easy àfíà fún ó mọ̀ ni torí ń gba àwọn abilé rè é pé kí ló fà tó jìṣẹ́ ńlá sàrà kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ó nítorí pé kó fi mú dẹ́kun fáwọn ọmọlẹ́yìn rẹ̀ láti má fara ni wọ́n ó dé láti fi ṣe magrib tuntun tó o bá ní kó o jẹun tẹ́nìsì ọ̀nà lè ní o tún gbọ́dọ̀ dá ṣùgbọ́n ọwọ́ bó ń ṣe ń de ọ̀ṣàlùwàlà ọmọ magrib àti ṣáà rẹ̀ wá ọwọ́ àjẹun tó ń bá dé fẹ́ni ìmọ̀ kọ́ máa jà ṣàní kọ́ máa wà di pé gbogbo gbàjọ ojúmọ́ ilé ayé magreba àti sàbó ṣe máa ń pa akọ náà rárá kọ́ máa ṣe yìí ó lè jẹ́ kó yí sick ó fẹ́ lo oògùn àwọn oògùn ní tó yẹ pé i mean kìíní wà ń bẹ̀ oògùn oorun lè wà ń bẹ̀ tó bá ti lò tẹ́nísì ah bóyá magreba ni ó ṣẹ̀ tó jì zuru dẹ̀ ti tó kọ́ pa á sí rẹ̀ kù gbogbo àwọn nǹkan báwọn àwọn kọ̀wá ìdí ń bẹ táwọn afáàlà alẹ́ lórí rẹ̀ but pé kò sí jẹ́mọ́ a àsìkò ìkọlẹ̀ àlọ́ súnà láyà kó la rẹ̀ ni mo fi sọ pé kò lè jẹ́mọ́ síjú súnà pé wọ́n wá tiẹ̀ bá ní ẹ̀ subhanallah. no no nípa nípa ti òjò ni mo ń sọ nípa pé pé òjò gbọ́dọ̀ ti. kí condition wo ni àwọn afẹ́ fi ṣe jẹ́mọ́ mi mọ bí a kì í sáré mú kẹta wa nípa ìyẹn o pọ ìmọ̀ọ́mù bí ibẹ̀ ṣe wọnú sí. now gẹ̀tì àti bí kílọ̀ máa tún yẹn ṣe wọnú. ẹ bó ṣe wọnú yẹn ṣé nǹkan kan wá tó um, tó wà against ẹnu súnà gbẹ bóyá kó jẹ́ pé um, ibi kó jẹ́ kọ́kàn jẹ́ wall kí mọ̀ wá dùn pẹ̀lú. àìsáàyè lọ fa tẹ́lẹ̀ yìí náà. no mi sọ tẹ́lẹ̀ ok now ẹnìkan gbọ̀n mo kàn sọ pé generally most most mosque. bóyá ká sọ pé mihrab ni question dalẹ lórí. ẹ kó tó kún yẹn naam sa kò sí kò sí kò sí dẹ̀ lílù fún. Eh. naam naam. alhamdulilayi barakatu. wa aleykum salaam wa barakatu. Ah, question mi dá lórí ah, salatu tasbih mo gbọ́ ní ẹnu àfa kan pé kò wà allowed orí ìyàwó orí bí wọn ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ but èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ jù ní pé ó fẹsẹ̀ múlẹ̀ máa Ibn Rajab al-Hanbali rahimahullah rahmatan wasi'a ó ṣe tírà lórí salatu tasbih á tó kún àwọn ẹ̀rí yẹn wá afáàlà mashhur Hassan Ali Salman rahimahullah wa yara'u ó ṣe tahqiq àti takhrij àti taalik lórí tíra yẹn gbogbo ń táwọn èèyàn ń sọ lórí rẹ̀ tí wọ́n fẹ́ fi sọ pé ó wà dọ̀yì ó fún wọn lésì kìtàbù qayyim jiddan tíra tó jẹun ni ó sọ ní dhikru salat tasbih ọbẹ̀ takìyàn rẹ̀ káwọn èèyàn lọ kà tí wọ́n bá ka ọkàn wọn balẹ̀ lé lórí torí pásítọ̀ kò sí ni dẹ̀líìlì tí wọ́n àwọn èèyàn fi sọ pé kò sí tọ́dẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ìwọ̀n ìṣàfà aládìyí tọ̀gọ̀rọ̀ wọn ó yẹ pé àwọn tí wọ́n mú wáyé pé ó fẹsẹ̀ múlẹ̀ àwọn àfáà ní hadith ni pẹ̀lú àwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tó jẹ́ pé kọ́ráìdì ni hadith yíyá àbáyanjú rẹ̀ yékéyéké but torí wípé inshallah al-karim our time láti sọ̀rọ̀ gan lórí rẹ̀ kí àwọn tí wọ́n ń ṣe kí wọ́n fi mọ̀ yí pé àwọn ń ṣe ní alẹ́ lè bẹ́yìí pẹ̀lú ẹ̀rí. second question sir. naam. Uh, full direction qibla mi. naam. the question of the brother is on salatu tasbih whether it is permissible or not permissible because some brothers uh, he had some scholars saying that uh, there is no evidence for salatu tasbih. But I say that there's no doubt that uh, there is evidence for Salat al-Tasbih. But because of the time, uh, will have brought the evidences for and against for those who say it that is permissible and those who say it is not permissible, it is not authentic. But uh, we made a reference to a very good book of uh, Sheikh Ibn Rajab al-Hambali, rahimahullah ramatawasya, which Sheikh Mashhur Hassan al-Salman, one of the senior students of Sheikh Muhammad Nasruddin al-Albani rahimahullah rahmatawasiya did the ta'liq he made some comments on it he did the takhrij of this also that is authenticating every source and uh, he, it was a, it's a very marvelous book the title of the book is Dhikru Salat al-Tasbih it's not much I don't think it is up to 100 pages. It's not up to 100 pages, yes. But it's very important uh, for you to understand the Arabic, to, for, you to, for you to be able to comprehend it. It's very important. Inshallah, we find a time to read the book itself bringing the arguments of those who say that it's not authentic, even though many of them are not scholars of hadith, you know, and those who, are, who say it's authentic, and their evidences, which are very, very compelling. No doubt about it. But Salat al-Tasbih is authentic. No doubt about that. Now. Uh, my second question, ní orí direction Qibla. Now. Uh, ah, mosque tí Atlanta ó fèsì ẹ̀ but kò kò fèsì ẹ̀ tán. Kò sí ní tó lè fèsì ẹ̀ tán àbí tá a bá wà ń kàbà. Ok. Kò lè fèsì ẹ̀ tán àbí tá a bá wà ń kàbà. So bí o ṣe fèsì ẹ̀ tán yẹn ṣé tá a eh. bẹ̀ ṣe. Ah, ó ti ó ti ẹ ti mú náà. <laughs> <laughs> His question is, uh, is on the issue of direction of Qibla, that in the mosque where they observe their salat, uh, it's towards the direction but not completely. I said, well, for it to be complete, you have to see Kaaba itself like this. Uh, so Allah subhanahu wa ta'ala, مَا جَعَلَ alaykum فِي دِينِ مِنْ Allah is, has not put stress on, on us in the matter of the deen. Uh, he says, فَوَلُّوا akum. You know, face the direction, you know, of Kaaba. He never said that you should face Kaaba itself. No, it's just the direction. If you just direction, if it is not spectacularly out of the direction, that is why the Prophet ﷺ said, al بَيْنَ الْمَشْرِقِ maghrib qibla" For the people of Medina. Mm, not because in some area it may not be Mashriq, may not be Maghrib. So that is what is between the east and the west is Qibla. So if it is not so much, you know, out of the direction, it's tolerable. It's uh, alam. Now. Now, ìbéèrè wa wípé ṣé Islam lọ́wọ́ sí the act of surrogate surrogate ìyẹn ni wípé àwọn tó máa ń mú nǹkan ẹbí ẹyin lára obìnrin tí wọ́n á papọ̀ mọ́ sperm ọkùnrin wọ́n á gbé sínú obìnrin míì wọ́n á gbé sínú obìnrin míì òun ló máa wá bì. Hmm. inshallah a máa sọ̀rọ̀ lórí yẹn náà eh. lórí surrogate motherhood inshallah we hope to speak extensively on surrogate motherhood if you don't understand what is surrogate motherhood it's uh, taking the egg of the of a woman, getting it fertilized by the sperm of uh, uh, the husband, but you know, allowing the pregnancy to be carried by another woman entirely. Yes. What is the position of Islam on it? Inshallah, we hope to. I, I don't want us to treat it just <laughs> superficially and the time is not allowing us now. So we have three issues now. Ina wal uh, taqsid, hijama, ina wal taqsid, and uh, surrogate motherhood now. Inshallah. Inshallah. Wa وصلاة tasbih Now, no the, the issue of صلاة التسبيح we will read that book of Ibn Rajab al-Hanbali which uh, الشيخ الفاضل المشهور حسن ضد تخريج تعليق وشرح حفظه الله ويرعاه نعم ìbéèrè kejì wọ́n ní can we give condolence to a kafir who lost his or child. yes we can we we only have to choose the wordings of uh, the condolence uh, who lose who loses is our child abi. The child is a Muslim. In as long as he is not is not mature, he's a Muslim. Yes, he's a Muslim. Uh, the child, any child who is not mature is a Muslim. He's on, he or she is still under the parents who made the kuffar, you know, because the Prophet ﷺ said, every child is born a Muslim. You know, it is either the Jewish mother a Jewish parent or non-Muslim parent who turn the child to whichever direction the child takes later. But every child is a Muslim. Mm. There are evidences for this in the Sunnah. Now, gbogbo ọmọ mùsùlùmí ni gbogbo ọmọ tí ó bá ti o ti mùsùlùmí ni eh, àwọn òbí rẹ̀ eh, torí fitra fitra ọlọ́run ọba àdámọ́ tọ́lọ́run ọba dá gbogbo èèyàn mọ́. ó ní pé gbogbo ẹ̀dẹ́ èèyàn mùsùlùmí ni lópin ìgbà tí ọba tí ìdìpọ̀ bàlágà abẹ́ òbí tó ti jáde ni yọ̀wá jẹ́ kọ́ mọ́ di ti ọba dà ó lè jẹ́ pé torí pé àwọn òbí wọn ṣe mùsùlùmí wọ́n wàá rí lọ́nà tiwọn but fitra ọlọ́run ọba ó dá mọ́ gbogbo ẹ̀dá kí ó jẹ́ pé kó jẹ́ mùsùlùmí ni ló fi jẹ́ pé tí ọmọ bá ti bàlágà kò lẹ́rìí kó sọ yí pé ẹ̀sìn táwọn òbí òun ṣe lòun ṣe ọmọ mùsùlùmí gan ò gbọ́dọ̀ sọ pé àwọn òbí òun òun tí wọ́n torí pé wọ́n ń ṣe islam ló fi ń ṣe islam rárá yóò ṣe islam rẹ̀ ní base lórí ẹ̀rí tọ́kàn rẹ̀ balẹ̀ lé lórí ni ó fi jẹ́ pé báwọn òbí gan bá ń ṣì í ṣe yóò lè pe àkíyèsí wọn sí pé rárá o iye tẹ́ ń ṣe yóò sara rẹ̀ o ẹ ti kẹ́ran mérò ẹ ti kérò mẹ́ran tàbí ẹ ti da lúrú pọ̀ mọ́ o bó ṣe rí bó ṣe rí ni. Ah, òun ló ń dẹ̀ ń fa tó fi ń jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn brothers àbáwọn brothers eh, <laughs> ilé tọ́gọ̀rọ̀ míì ti jáde yàní èyí tó bá jẹ́ mùsùlùmí gan àkídà lè ṣe bí ẹ ń ó lè ṣe bí ẹ ń tó jẹ́ pé àkídà sòfíà ni tó jẹ́ pé òun ni ó kì í ṣe pé àwọn nǹkan míì tí wọ́n ń ṣe kì í ṣe pé ń tí ó ṣe é dànù tán po ni ló fi jẹ́ pé ìmọ̀ ló lè yanjú ẹ̀ lórí tasawuf sheikh islam ibn taymiya kọ́ńtàràtù dáwàtì sàlàfíà ó nínú mujmu' fatawa júzù kan ló fi sọ̀rọ̀ lórí àtasawuf kí ló dá lé lórí bó o ní àwọn ibo ní a ti gbé gbági bó i mean àwọn ó jẹ́ pé wọ́n yanjú nínú ìṣesí nǹkan kan ó mú àlàyé wáyé kéèké rahimu ọlọ́run mọ̀tàwọ́sà so ló fi jẹ́ pé kìí ṣe téèyàn kàn máa ń jálù anyhow kọ́lọ́wọ́n bá kó fi yé wa dáadáa torí látara ẹ̀kọ́ lèyìn ló fi yanjú òbí tó bá jẹ́ pé ọmọ tó bá yẹ pé àwọn òbí rẹ̀ tìjàníà ni tàbá àwọn kọ̀dìríyà tàbá àwọn jẹ́ sufi ibi tí Shamsuddin náà àwọn láyé lọ́sùn ulama náà. يعني يوجد يعني في تجانية أو في قدرية علماء ولكن شمس الدين هذا لا هناك ولا هناك لا هنا ولا هناك يعني ليس له محل من الإعراب كما يقال لا محل له في في الإعراب ọ̀rọ̀ ṣàmùsùnì ò tiẹ̀ sí nínú à ń tà àwọn afa àwọn afa ara àwọn afa tó pọ̀ tí wọ́n há sí iṣu pé tìjàníya kọ̀dìríya tó jẹ́ pé afa ni tó o bá ní wo gan tó o bá ní wo èyí tá a fa ẹ̀rí ọkàn mọ̀ jọ pé afa làwọn eléyìí you know la sheik but akida wọ ọwọ́ ọwọ́ ọwọ́ lùgbẹ́gan tó yẹ pé nusk ẹ̀yìn ìsinlọ́hún ọba ni wọ́n dà níyàn but aya lòun tójú ọmọ òun ṣe ọba kan lùgbẹ́ tó n tó fa gbogbo ẹ̀nu akida náà ni bíi àjọ àjọ làkídà tí ó fi akida sàlàfíà àjọ ni tí ó jọ gbogbo ntẹ́yàn bá ń rò ntí bá ń ṣe àti bí ń dá ń sọ. So ká fi mọ̀ yìí pé bóyá ó wà ókè or àbí kò wà okay." but ìmọ̀ ló yẹn ẹ̀ you know we, we have instances you know of uh, it is not an excuse for any person to say that because his parents you know are practicing the deen in a particular way and he found them doing that therefore that is why he is doing it the way he is doing it too no he has no excuse as a muslim once you are mature, you have to put to question whatever act of ibadah you are embarking upon, whether it is in line with the true message of Muhammad sallallahu wa sallam as practiced by the companions. It's very important. You have to seek that knowledge. You know, with prayer, that Allah guides the way, inshallah al Kareem, Allah will lead one to correct Aqidah. Because uh, the excuse that uh, so many give that it is because that is what you find your parents doing is not an excuse. So many of us come from families, even, even if it is even if they are Muslim, their Akida may be wobbled. Maybe they are Sufis or anything of that nature. But you don't throw away everything. It has to be based on knowledge. You don't just comment on any issue without having sound knowledge on it is very important. So that with that, it is knowledge, your action will be knowledge based. Not just because somebody said it. No, it's not, you don't do, you don't worship Allah on that. May Allah make it easy for us. Now, now time for Zuhur. Now, subhanakallah wa bihamdik. We shouldn't forget our brother uh, Abu Mariam, Abdul Wahid Mustafa. You know, we are not seeing him here, and his twin elder brother too. Uh, a righteous life, inshallah. After leaving here, we need to honor them with uh, going there to eat the walima. May Allah grant us the means also. Assalamu alaikum wa Alaikum assalam